ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun kan tẹ́ fẹ́ fi tó tẹlifíṣàn Orísun létí ẹ lè kàn sí nọ́mbà tí ń bẹ ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ ṣeun. àwọn olórí ẹgbẹ́ tó ń pè fún òmìnira ẹ̀yà Ìgbò ní ilẹ̀ Nàìjíríà ìyẹn Indigenous People of Biafra ti sọ wípé ìdúngbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní abúlé Àdó nípínlẹ̀ Èkó ní ọjọ́ Àìkú wáyé láti pa ẹ̀yà Ìgbò àti okòòwò wọn run ní ìpínlẹ̀ Èkó ni ẹgbẹ́ Biafra náà tó sọ̀rọ̀ nípasẹ̀ alukoro rẹ̀ ìyẹn Emma Powerful ni ó fi ẹ̀sùn kàn pé ìdúgbàmọ̀ ọ̀hún wáyé láti pa ẹgbẹ̀rún mẹ́rìnlá àwọn ọmọ Ìgbò àti àwọn ilé ìjọsìn tó wà ní abúlé àdó ní ìpínlẹ̀ Èkó IPOB tó ń ké sí àwọn aláṣẹ ìjọba láti di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà lé ìjọba àpapọ̀ lórí bí wọ́n ti ní àwọn gómìnà ọ̀hún ti kùnà láti dáàbò bo àwọn ará ìlú ẹgbẹ́ IPOB sọ wípé ìwádìí ọ̀hún fi hàn pé àwọn ilé ìjọsìn tó wọ ẹgbẹ̀rún mẹ́rìnlá ni àwọn onísùmọ̀mí ti sọ wípé àwọn yóò ju àdó olóró sí ó ní ọ̀pọ̀ nínú àwọn oníṣẹ́ ńlá bíi ọ̀hún ló ti ń gbé láàrin àwọn ènìyàn ní àwọn àdúgbò gúúsù ìlà oòrùn níbi tí ọ̀pọ̀ nínú wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ awakọ̀ kẹ̀kẹ́ nàpẹ́pù àti ọ̀kadà tí wọ́n sì ń so bàtà ó wá ní àwọn ń ké sí àwọn ọmọ ẹgbẹ́ Biafra láti wà ní ojú lalákàn fi ń ṣọrí nítorí àwọn onísùmọ̀mí ọ̀hún Emma Powerfull tún sọ wípé ó jẹ́ ohun tó ṣeni láàánú bí ìjọba kò tilẹ̀ káràmáìsìkí ètò ààbò bó ti yẹ ní ilẹ̀ Nàìjíríà lákòótán ó ní kí gbogbo ọmọ ẹgbẹ́ IPOB gbáradì láti gbèjà ara wọn. ìjọba àpapọ̀ ti yan ìgbìmọ̀ kan tí yóò rí sí ọ̀rọ̀ àrùn kòrónà tó ti fẹ́ máa di tọ́rọ́ fọ́nkálé báyìí ìgbìmọ̀ ẹlẹ́nu méjìlá náà ni akọ̀wé sí ìjọba àpapọ̀ Boss Mustapha jẹ́ alága fún nígbà tí akọ̀wé sí ìjọba àpapọ̀ náà ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún ní ọjọ́ ìṣẹ́gun làbújá ó ní wọ́n ní oṣù mẹ́fà péré láti parí iṣẹ́ tí ìjọba àpapọ̀ gbé lé wọn lọ́wọ́ kí wọ́n sì wáá jábọ̀ lórí ibi tí wọ́n bá iṣẹ́ àrùn kòrónà dé. ilégbèmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí ti ké sí ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ètò ìṣúná àti owó ìná ìyẹn Zainab Ahmed ẹni tó jẹ́ gómìnà fún ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ Nàìjíríà Godwin Emefiele àti ẹni tó jẹ́ mínísítà kékeré fún ọ̀rọ̀ epo bẹntiró ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Timipre Silva láti wá farahàn níwájú ilé ìgbìmọ̀ ọ̀hún lọ́sẹ̀ tó ń bọ̀ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan ló ké sí àwọn ènìyàn wọ̀nyí láti farahàn níwájú ilé ìgbìmọ̀ lórí ìbẹ̀rù ọjọ́ iwájú tó ti wà lórí ọ̀rọ̀ àrùn kòrónà pàápàá jùlọ bí ó ti kan ọ̀rọ̀ ajé ilẹ̀ yìí Lawan tó sọ wípé ìpè náà yóò fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti wá sọ tẹnu wọn nípa àkóbá tí ó ń dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí látara àrùn búburú kòrónà ní èyí tí yóò sì fún àwọn aṣòfin pẹ̀lú láǹfààní láti jíròrò lórí wíwá ojútùú sí ọ̀rọ̀ náà nígbà tí gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ pẹ̀lú yóò mú ọ̀nà àbáyọ wá fún ìrúgọ́gọ́ ètò ọrọ̀ ajé Lawan tí ó sọ̀rọ̀ lásìkò tí ìgbìmọ̀ àpapọ̀ lórí ọ̀rọ̀ ìṣúná àti ààtò ìlú lórí ọ̀rọ̀ ajé àti epo bẹntiró ń jábọ̀ ni ó ti sọ wípé kí àwọn ènìyàn ń wá farahàn níwájú ìgbìmọ̀ náà nítorí igi gogoro mágùnmí lójú òkèèrè láti ń wò ó. ìjọba ìpínlẹ̀ èkó ti sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí àwọn èrò tó wà nínú ọkọ̀ bàálù tó gbé ẹni tó tún ṣẹ̀ṣẹ̀ kó àrùn kòrónà wọ ilẹ̀ nàìjíríà ìyẹn British Airlines kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ náà pòfẹ́sọ̀ Akin Àbáyọ̀mí ló sọ eléyìí di mímọ̀ ó ní ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí àwọn èrò inú ọkọ̀ bàálù British Airlines tó gbé ọmọ ilẹ̀ bìrìtìkó tó ní àrùn kòrónà náà wọlé ìròyìn fi tó wa létí pé ẹni náà tó dé sí pápákọ̀ bàálù Muritala Muhammed ní ọjọ́ kẹtàlá oṣù kẹta yìí ni àyẹ̀wò fi hàn wípé ó ní àrùn kòrónà bí ìwádìí sì ti ń lọ lọ́wọ́ àbáyọ̀mí wọ́n ké sí gbogbo àwọn tí wọ́n jọ wà nínú British Airlines ọ̀hún pé kí wọ́n yára wọn sọ́tọ̀ fún ọjọ́ mẹ́rìnlá láti dènà ìtànká àrùn ọ̀hún lákòótán pòfẹ́sọ̀ àbáyọ̀mí sọ wípé ìjọba ìpínlẹ̀ èkó ti ní orúkọ gbogbo àwọn tí ọkọ̀ bàálù náà tó jẹ́ BH75 tó gbé ẹni tó ní àrùn ọ̀hún wọ ìlú Èkó gbédè dání àti wípé wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí wọn. Ìjọba àpapọ̀ ti pàṣẹ wípé kí wọ́n ti gbogbo ibi ìpàgọ́ ìlà lọ́yẹ àwọn àjọ àgùnbánirọ̀ pa nítorí ìbẹ̀rù àrùn kòrónà àwọn ìpín a fún ti ọdún yìí ìyẹn 2020 batch A stream 1 NYSC members ìyẹn àwọn àgùnbánirọ̀ tó wà ní ìsọ̀rí kìíní fún ti ọdún yìí ni wọ́n dé síbi ìpàgọ́ ìlàlọ́yẹ̀ wọn ìyẹn National Youth Service Orientation Camp. ní ọjọ́ kẹwàá oṣù yìí bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n kúrò níbẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta àmọ́ mínísítà fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá Sunday Dáre sọ lówùúrọ̀ yìí pé wọn yóò fi àwọn àgùnbánirọ̀ ọ̀hún sílẹ̀ láti tètè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibi tí wọ́n yan kálukú wọn sí ó sọ lórí ìtàkùn Twitter pé ìgbésẹ̀ títí àwọn ìpàgọ́ ọ̀hún pa ṣe pàtàkì nítorí àrùn kòrónà tó ti di tọrọ fọ́nkálé báyìí láti òní lọ àwọn ibi ìpàgọ́ ìlà àwọn àgùnbánirọ̀ lọ́yẹ̀ ìyẹn orientation camp yóò bẹ̀rẹ̀ sí ní wà ní àtìpa wọn yóò sì san owó fún àwọn àgùnbánirọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni wọn yóò ran olúkúlùkù wọn lọ sí ibi tí ó yẹ kí wọ́n ti ṣiṣẹ́ bákan náà ló ti sọ wípé láìpẹ́ ọ̀gá àgbà yanyan àjọ àgùnbánirọ̀ yóò ṣàlàyé ní kíkún lórí ọ̀rọ̀ náà. bákan náà àwọn àgùnbánirọ̀ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ wípé wọ́n ti pàṣẹ fún àwọn láti digbá di agbọ̀n láti ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun ìyìn àná ọ̀pọ̀ wọn sì ti gba ìwé ìwọṣẹ́ ibi tí wọ́n pín sí lówùúrọ̀ yìí fún ìgbáradì iṣẹ́ wọn. tó bọ́gọ̀ bá ròpin rọ̀ṣà dandan ni kí o fi àbọ̀ fún elébùté a ó máa ṣẹnu ní dédé ìṣíbí fún ìròyìn mẹ́wàá ti ọjọ́ òní adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá farabalẹ̀ gbọ́ tọ́lá òní bá wa nínú sàárè àmọ́ kó tó di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn wá fún yín ẹ jẹ́ kí a máa rántí pé ó ṣe pàtàkì fún wa láti máa dáàbò bo ara wa nítorí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó ń fojojú wáyé àti bí ojú ọjọ́ ṣe rí lásìkò yìí tóun ti àrùn kòrónà tó ń bẹ níta ẹja amòfowó wa ká sì máa lo ìbomú bẹ́ẹ̀ ká máa jìnnà sí ẹni tó bá ní kàtá tàbí ikọ́ àyẹ̀wá kò ní yẹ̀ẹ́lẹ̀ Sekinat Ọláìdé Rájí ló ń kí wa pé ó dìgbà